ẹ̀yin èèyàn mi ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ah, àǹtí títí mọ̀mọ́ títí kí ló dé tẹ̀ ń parọ́ fún wa ọkọ yìí mà ti ṣe vice president rí ní nàìjíríà kò mọ̀mọ́ ẹ́bà láyé ẹ̀ mọ̀ fáwọn èèyàn ní scholarship ẹ tó fẹ́ gbé wa mọ́ra láti lè wọ́ one chance àǹtí títí mọ̀mọ́ títí ẹ wo bẹ́ẹ̀ ṣe ń kálòlò gan sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ ṣe ń kálòlò ni ẹ fáwọn ọmọ ní scholarship gbogbo secondary school tí wọ́n fi parí scholarship tẹ̀ fún wọn nígbà tí Àtíkù tọkọ yín tó jẹ́ first president orílẹ̀-èdè Nàìjíríà tó mú gbogbo owó epo owó náà wá tó kó lọ tó mú jẹnẹrétọ̀ tó kó wọlé tó lọ ra lé sí Dubai àti Africa country kiri ẹ ẹ fún àwọn ọmọ ní scholarship gbogbo àwọn ọmọ ló ń jìyà ẹ ẹ ronú pé ẹ fẹ́ ṣàánú fún àwọn ọmọ ẹ wá dé tán nìsín ẹ wá ní ẹ fẹ́ fún àwọn ọmọ ní scholarship scholarship aago mélòó aago mélòó. hmm ẹ̀yin náà ẹ one chance ẹ wọ one chance ẹ gbà ẹnu dídùn kúkú lẹ fẹ́ àwọn tẹ́ ń wòye òpùrọ́ ni wọ́n wọ̀n lóòótọ́ wọn ń sin olóòtítọ́ kan gbogbo tó bá dẹ̀ rí ní social media tó bá lọ ń rí táwọn kan ń jà tán náà ń bára wọn jà wọn jà wọn jà wọn níbi tán ti ń pàdé tọmọ búra wọn mọ bá wọn dá sí ègún mọ bá wọn dá sí ìwọ ni kò sọ analysis tẹ lórí kéèsì tó bá wà nílẹ̀ wájú ẹ ọ̀rọ̀ tó bá wà níwájú ẹ̀ ni kò sọ̀rọ̀ lé lórí bó bá yàn bá yéèyàn jẹ́ o mo sọ pé òun gbèdè yẹn o òun wá ń bá wọn dá sọ̀rọ̀ kó káyé ẹ o wọn jà Tinubu àtàtìkù mọbi tán ti ń pàdé hmm? gbogbo wọn àti Peter Obi gbogbo mọbi tán ti ń bára wọn pàdé ṣùgbọ́n ìwọ tó wá fẹ́ forí ara ẹ sọ ògànná tó fẹ́ máa parẹ́ dànù tiẹ̀ múra sí i mọ̀mọ́ títí ẹ mọ́ fún wa ní rọ́jẹ máa jẹ́rọ́ mọ́ irọ́ tẹ́ ẹ fún wa látijọ́ yìí ó wá dé dáìmínì tí ń sìn ẹ̀yìn wálé ẹ fẹ́ fún àwọn ọmọ ní scholarship bíbólẹ́wà látijọ́ ẹ tẹ́ ẹ fún wọn Asu strike ẹ fáwọn ọmọ èyí ò ìwọ náà wo fídíò tí mo fẹ́ fi wọ́n yìí bá mi wò ó àwọn ọmọ tó ti parí secondary school máa fún wọn ní scholarship tó máa fi lọ sí yunifásitì ọ̀rọ̀ boko haram ọ̀rọ̀ boko haram àwọlẹ̀ lórúkọ náà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló máa lọ ẹ̀ tó mọ̀nà ló máa tọ́ka sọ́nà. Àtíkù ní gómìnà nítorí ó ti ṣe rí nítorí ó ti ṣe rí Àtíkù ní ká dìbò fún o ẹ má jẹ́ kọ́tàn yìí ẹ má jẹ́ kí wọ́n wá fi ṣe mọ̀ pé ẹbí wà lóde ẹ má jẹ́ kí wọ́n wá fi ẹgbẹ́ ìdìbò yín o.